والصلاة والسلام على رسول الله صلى الله عليه وسلم ذلك قال أبي حتى بعدكم كأتى بكم بحمد صلى الله عليه وسلم لما قد أتيت وهدى وعشرة ليس يوم الدنيا في هداه أتى ما أعيدك وعدت وعدت سرد وعدت وجهك ولك الله الحمد لله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد

agbẹ́sẹ̀lẹ̀ àbí kí sèse lábẹ́ òfin ọlọ́run tá a máa wò pẹ́ni tó rajà yẹn lórí fún wọn máa sanwó díẹ̀ díẹ̀ ó ṣeé ṣe kí irú ìṣẹ̀lẹ̀ yọ ṣẹlẹ̀ pé nínú ọba yá kò ní fẹ́ sanwó má kò sí ní tó burú kó tó di pa gbé ń tọ́ra yẹn fún un ká gba nǹkan kan lọ́dọ̀ rẹ̀ tó ṣe pé ó fi dógò nígbà tí irú ìṣẹ̀lẹ̀ yìí bá ṣẹlẹ̀ ohun tó fi dógò lákàngbé ta àwa kọ́lá wa ta ọ̀ tó bá ti pé ibi tí wọ́n ti ń lò fún ṣẹ́ríà adájọ́ ìsìn Islam òní ògbé ta bàbá wa owó tó bá ṣẹ́kù nínú tẹ́lẹ̀ yìí rà yọ san fẹ́ni tó rajà lọ́dọ̀ rẹ̀ èyí tó bá wá jẹ́ tẹ́ǹtì tó kù wọ́n kò lé ẹni tó rajà lọ́wọ́ ṣùgbọ́n nígbà tó bá ń pẹ́ àwùjọ tẹ́ àwùjọ tó ń ti lo Ọlọ́run bá wa ni kò sí tó burú ká pe àwọn onímọ̀ nípa ẹ̀sìn Islam kan bá wa dá sí i lórí fún ọ̀nà àsanwó ṣùgbọ́n nígbà tí ó fi gbé lọ àní kò fi nǹkan dógò ohun tó tọ àwọn olùmọ̀yàn wà gba nítòsí dógùn yẹn àwọn náà wà wẹ̀ nira nígbà tí wọ́n bá rẹ̀ nira tà fún àwọn wa yọ owó tó bá sẹ́kù fẹ́lẹ́ yìí fún nínú owó tó ń tà chẹ́ńjì tó bá kù wọ́n kù ọ̀rọ̀ àjà yẹn ṣùgbọ́n irú eléyìí tí ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn láwùjọ wa tó ṣe pé tó máa gbé maṣíìnì fún yàn àbí lọ gba èyí tí wọ́n tà fún pé yọ máa sanwó ẹ̀ díẹ̀díẹ̀ wọ́n wá gbẹ́sẹ̀ lé wípé èyí táwọn láwọn tà fún àjẹ́ pé àwọn ti gbẹ́sẹ̀ lé ọ̀jẹ́ títà mọ́ lọ́pọ̀lọpọ̀ ọ̀pá mi ó lè jẹ́ pé wọ́n ti gba ìdá mẹ́sàn-án nínú mẹ́wàá owó ìdá kan nínú mẹ́wàá péré lọ́sẹ̀kù fẹ́fẹ́ ẹ̀jẹ̀ haqqin ya'kulu ba'dukum mala akhihi sọ́ọ̀mù pé èèyàn jẹni tó ń ṣe yẹn nù ọlọ́run bó sì fẹ́. ìgbà míì tí wọ́n gba nǹkan tí wọ́n tà yẹn padà ó lè jẹ́ pé ìdá márùn-ún nínú mẹ́wàá ni owó tẹ́lẹ̀ yìí ti san ẹ̀tọ́ wò lẹ́ni láti gbà padà ẹ̀ lẹ́tọ̀ọ́ láti gbà padà nítorí pọ́jà lọ́ra owó lọ́jẹ́ yín tó bá ṣe pé ńtọ́ra yẹn téèyàn máa lò títí máa tà ní kílẹ̀ bá gbà kíkà kọ́ra kò rẹ̀ sí pé máa sanwó díẹ̀díẹ̀ ṣé ẹ wàá lọ tú fún rẹ̀ ẹ kó ìtọ́ba ti dára nínú rẹ̀ sí ẹ sì tún bẹ sálángà wọn wò láti kó ìtọ́ba ti dìgbẹ́ nù rẹ̀ sí níbí ẹja bẹ̀rù ọlọ ọ̀tọ́ láti òfin ọlọ́run nígbà tẹ́ ti tajà yẹn fún kẹ́ ẹ wá tún wá padà lọ gbà lọ́wọ́ rẹ̀ àbúrò ìta máa ń ṣe tí wọ́n lára gbé maṣíìnì gbé mọ́tò fún yàn igbó àmà dìlíbà lójoojúmọ́ nígbà tó tó dìlíbà bá péye báyìí maṣíìnì ti tiẹ̀ mọ́tò ti tiẹ̀ ìyẹn ajá lélẹ́yìn náà islam ọ̀faramọ́ islam ọ̀faramọ́ bíkọ́sì ẹni kọ́ máa dìlíbà kì í ti kọ́ra mọ́tò yọ máa dìlíbà fún èèyàn padà gbé mọ́tò fún transaction tó ṣe kókò clear islam ọ̀sìn faramọ́ ní máa fi hìmìn ọ̀gá ìwọ̀njà ìṣojú wa ń bẹ̀ ìṣojú wa ń bẹ̀ islam ọ̀faramọ́ bẹ́ẹ̀ náà ni ọ̀pọ̀lọpọ̀ gbà iná ló ṣe pé ńgbà wọn bá tún gba nǹkan yẹn padà wọn tún lè fọlọ́pàá mú ìyànjẹ ni gbogbo eléyìí báyìí islam ọ̀sìn faramọ́ ọ̀dà tó bá ti pé mọ́rùwá lè bá gbé fún yẹn lórí pé ọmọ àsanwó rẹ̀ díẹ̀díẹ̀ òun á gba mọ́wá ọ̀tọ́jọ́ kò tó ó ti lò ó lòkulò ti já mọ́lẹ̀ láì níye ìgbà ó ti sọ́ dìdàkudà ti ní láàrin oṣù mẹ́jọ lòun sanwó sanwó lẹ́yìn oṣù méjì tó rà ní nǹkan bíi four hundred thousand naira bá lóun ó yàn gan ẹni ọba gba ẹ̀gbọ́n rẹ̀ lọ́dọ̀ èèyàn yóò délé o ti súná kó tó di pọ́ káwọn èèyàn maruwa débi gbé dọ́wọ́ aláwọ̀ ọ̀tà gẹ̀ wọ́n á sílẹ̀ nira láyé yìí ṣé ẹ tún gba ru eléyìí náà padà ni bẹ́ẹ̀ kó bẹ́ẹ̀ bá lẹ́ gbà padà inú tí o dùn òun ti sọ́ dídàkudà ẹ̀rọ agbẹ́dọ̀tì pàǹtì yẹn lọ ìsìláàmù ní ọjà lọ́ra ọjà yẹn ti ti di tiẹ̀. lábẹ́ wípé ọ̀sánwó ọ̀nà kan bẹ́ẹ̀ tẹ́ fi lè gba nǹkan yẹn padà ẹ gbà padà wípé nǹkan yẹn ó ti di ọ̀rọ̀ hàn ẹ gbà padà kó ti di ẹni tó ti ẹ gbà padà yọ ọmọ ẹjẹ raham wípé òun gan ti di nǹkan àdógò fún gbèsè tọ́sẹ̀ kù. àmọ́ kìí ṣe pé a ti gba a ti gba lágbàgbé ìgbà tó ti mọ̀ yín pé mọ́tò ti wà lọ́dọ̀ yín mọ́rúwá ti wà lọ́dọ̀ yín ọ̀kadà ti wà lọ́dọ̀ yín ẹ̀rọ sáré mọ́wó tó kù wá gbà tó pé ọ wá gbé nǹkan rẹ̀ tó bá ṣẹlẹ̀ yìí pé kò tiẹ̀ má a jẹ́ o wà á nígbà tá tiwa tó tí ò sì san fún wa tẹ́lẹ̀ á yọ ń bẹ̀ owó tó wá sẹ́kù lẹ́yìn ìgbà tá a tá a yọ tiwa kó ń á ọ̀nà kan tẹ́lẹ̀ fi gbà padà ẹ gbà padà ló kọ pé ó ti di nǹkan àdógò tí ọba wa mú wá mẹ́lẹ́yìn tẹ́ ti gbà ẹ ta nǹkan yìí má tẹ́ bá ta owó tó kù tí fi balance ẹ mú owó tó bá wá sẹ́kù lẹ́yìn ìgbà tẹ́ bá mú Islam Islam yóò gba eléyìí ni islam islam tí ò gba àmúlùmálà eléyìí ni islam ojú ọ̀nà tó làgàrà ọdúpẹ́ fọlọ́n tó ṣe mí ní mùsùlùmí ó lè ríru àwọn òfin báyìí ó lè bá pàdé níbi kìdí láyé yìí gbogbo lànà míì táwọn èèyàn bá ń tẹ̀lé ó lè bárò rẹ̀ pàdé ńbẹ̀ adúpẹ́ fọlọ́n ọba tó ṣe wá mùsùlùmí kí ni islam ọ̀dá sí gbogbo nǹkan lọ́dá sí tó gbọ́ mi tá a bá talẹ̀ fún yẹn ilẹ̀ tá ti ń dáko àbí ilẹ̀ tó ṣe pé nǹkan tiẹ̀ dáko mẹ́mọ̀ ṣùgbọ́n igi hù lórí ilẹ̀ yìí báyìí ẹni tó ra lẹ̀ ó lè jókòó lọ́fẹ́ máa fi dá ó lè jẹ́ pélé lọ́fẹ́ kọ́ sí i ṣùgbọ́n lórí igi lórí ilẹ̀ yìí a bá àwọn igi ń bẹ̀ lóríṣiríṣi igi ọ̀pẹ wà ń bẹ̀ a bá igi kòkó ń bẹ̀ a bá igi obì ń bẹ̀ igi àgbọn igi kaṣú igi máńgò gbogbo ẹ̀ lọ́wọ́ lórí ilẹ̀ yìí báyìí tó bá ṣe é pé àwọn igi tá igi owó lórí ilẹ̀ yìí báyìí abáyípé abó wọn ó ti gbéra sọ láti máa sèso ipò ó ti gbéra sọ láti sèso lába àjẹ́ ike ẹni tó tà fún wa òun ló ní gbogbo èso yìí o nígbà tí èso bá so tán torí pé ìgbà tá a ta rẹ̀ fún wa sí àsìkò tí gbogbo igi owó ti ń bẹ lórí ilẹ̀ ti gbéra sọ láti sèso ni ó ti fojú hàn gbangba ìgbéyàwó ti ṣẹlẹ̀ láàrin akọ àti abo so igi ti gbéra sọ láti sèso ìgbà náà ni wọ́n talẹ̀ fún wa sí àjẹ́ pé gbogbo èso orí àwọn agi onígbà tó bá ṣèso tán tẹni tó tà ní o àti pé ìwọ́tọ̀ ọ̀rá lẹ̀ ọ̀ lẹ́tọ̀ọ́ láti gégi wọn yẹn o pé ilẹ̀ lè mìíràn kìí ṣègi ọ̀ lẹ́tọ̀ọ́ láti gé àwọn igi wọn yẹn títí táwọn èso yẹn ó fi so tí bàbá tó talẹ̀ fún fi wá ká èso rẹ̀ ẹ̀yà àti tí wọ́n bá dá mẹ́jọ̀ọ́ ilẹ̀ lè mìíràn kò sí ń mi pẹ̀lú igi tó wà ń bẹ ambọ̀sibọ́sì èso o ó ti gbéra sọ àbí àtìlẹ̀ àti tó wà lórí rẹ̀ mọ́ra o ǹsì ní fẹ́ ó jẹ́ pé ẹ wàá máa bẹ ẹ máa bọ̀ lórí ilẹ̀ tẹ́lẹ̀ ti tà fún mi o pé nítorí èso ò ṣe so o àti so àti gí èmi mo ní o tí bàbá tọ́ta fún ọba ti gbà bẹ́ẹ̀ àjẹ́ pé kò sí nǹkan tó burú ń bẹ̀rẹ̀ àmọ́ tó bá ṣe pé àsìkò tí wọ́n tẹ̀sálẹ̀ fún wa sí àwọn agi owó tó wà lórí rẹ̀ yàtọ̀ sáwọn agi tó ṣe pé àwọn òǹdẹ́sùn kan tá máa fò àwọn agi owó tó wà lórí rẹ̀ wọn ò tí ì gbéra sọ láti máa ṣèso bẹ́ẹ̀ àsìkò ẹ̀ wáwé ni sọ eléyìí ẹni tó ra lẹ̀ náà ló ní gbogbo gìyàn subhanallah níbo ló tún ti lè rí eléyìí tí islam ẹ sì rí i pé lẹ́yìn náà máa ń díjà púpọ̀ wọ́n lè má dá ma ṣebí gbòòrò ló ń gbé ọ lọ sí lọ o òkò ọ̀ra lẹ̀ tó máa dáko sípò gbọ́n tí wọ́n sọ fún torí pé gbogbo orú eléyìí gbogbo ń tẹ̀yìn ọ̀kà fún ó lè fa sábàbí tí odidi tí odidi ìdílé kan fi lè tú tí ó dìjà wọn máa para lórí igi obì kan àbí igi kòkó kan ẹ wá wo bí islam ti ṣe yanjú ẹ ó ní igi tó bá ti wà ń kó kó ti gbéra sọ fún wọn máa ṣèṣó tí ẹni tó nílẹ̀ ti tà á bàbá tó nílẹ̀ ló làwọn èso rẹ̀ ńgbà tó bá so èso ti gbà yàn tán lẹ́yìn ti gbà wọn òun náà gbọ́dọ̀ tó ta fèlèfèlè ń bẹ̀ mọ́ àmọ́ tí ọba wà ń kó kó ti gbéra sọ báyìí pẹ̀lú ẹ̀wọ́ wí ni wọ́n tà á so ẹni tọ́ra rẹ̀ ló ní o ẹni tọ́ra rẹ̀ ló ní gbórí ẹ̀ bígi bá wa padà fi so òun náà ló ní. tọ́ ǹjẹ́ igi mango àbí igi ọ̀pẹ àbí igi igi àgbọn àbí igi ọ̀kan nínú àwọn nǹkan tó ṣe é pé í máa ṣòwò gẹ́gẹ́ bí igi ìbẹ́pẹ ṣé a lè ta àwọn èso orí igi wọ̀nyí ní kété tá a bá ti rí kó ti bẹ̀rẹ̀ sí ní so rárá o ọ̀tọ̀ láti òfin ọlọ́run káta ní kété tábà ti bẹ̀rẹ̀ tábà rí kó ti bẹ̀rẹ̀ sí ní sòsò mísímísí ó di ìgbà tá a bá rí báwọn èso yìí wọ́n ti ń dàgbà wọ́n sì ti ń pọ́n wọ́n ti ń dàgbà wọ́n ti ń pọ́n kàkíyèsí májàmú yẹn o àwọn èso yẹn ti ń dàgbà wọ́n ti ń pọ́n torí pé tí o bá ti dàgbà máa pọ́n kọ̀tọ́kàtà kọ̀tọ́kàrà bí ayé haqqin ya'kulu ahadukum mala sahibihi bighayri haqq ẹ̀tọ́ wo ló láti jẹ́wọ́ ọmọlàkejì rẹ lọ́nà àìtọ́ nítorí pé kò sí tí ó lè ṣe nígbà tó wà ní mísímísì kò sí tí ó lè ṣẹlẹ̀ sí báwo ni wọ́n ti ṣe wá jẹ́ pé ọ̀tá nǹkan tí ọ̀tọ̀ tó jẹ́ pé ìparun lè bà fọmọ ìyá rẹ̀ tí wọ́n sì gbowó tọ́ da. bẹ́ẹ̀ náà ni àgbàdo ọkà bàbà jéró ìrẹsì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn oúnjẹ tá à ń jẹ kọ̀tọ́ ká ta ọ̀ ní ìgbà tí wọ́n sì ń bẹ lára kòkó wọn láì àyàfi tọ́ba hàn sí wa fáwọn náà ti ń gbó àgbàdo ń bẹ lára kùkù rẹ̀ àti ka kò tí ì gbó àgbọ̀dọ̀ àgbọ̀dọ̀ tá àgbàdo ṣáájú kó di parí pé gbogbo èso tá a bá wá tà ṣáájú kó tó di wípé ó sí ní pọ́n a máa ta tigitigi rẹ̀ àbí oúnjẹ náà ni gẹ́gẹ́ bí àgbàdo ọkà soya bean iná tà mẹ́lẹ̀ kò sí tó burú mbẹ̀ tá a bá ti lè rà mẹ́lẹ̀ kò sí ní tó burú mbẹ̀ lórúkọ pẹ́ni tó nílẹ̀ ńkọ́ lónìí ti ń bẹ lórí rẹ̀ àbáká wa dá èso tí o ti pàtà ká dá oúnjẹ tí o ti gbóta kọ̀tọ́ lábẹ́ òfin ọlọ́run bá wa tí yẹn bá wa ra èso tó ṣe é pé èso yìí ti ń pọ́n wọn á tọ́ dá pẹ̀lú ẹni tó ta èso yìí fún bí ẹni tó ra máńgò lórí igi a sì ní kọ̀tọ́kọ̀ ra máńgò lórí igi àyàfi tó bá ti bẹ̀rẹ̀ sí ní pọ́n máńgò ti bẹ̀rẹ̀ sí ní pọ́n ọwọ́ àrà lórí igi ìbẹ́pẹ ti bẹ̀rẹ̀ sí ní pọ́n ọwọ́ àrà lórí igi ìwọ àti bàbá onígi tọ́ta fún ọ ìwọ àjọ dámọ̀jẹ̀mọ̀ pé yóò wọ́n bọ̀ fílẹ̀ lórí igi títí tó fi wá ka àsìkò tó sì dá ọ̀pẹ lọ títí bí kẹ́yìn ọ̀rà lónìí ọ̀ tọ ẹni àdáwò bá dé bá èso tá a lára àdáwò yà àti sámà ló ti wá gẹ́gẹ́ bí ìjì burúkú ìjì burúkú ọ̀fẹ́ nígbà tí ọ̀rọ̀ lùgì gbogbo máńgò lọ́wọ́ dàlẹ̀ èyí tó ti pọ́n àti èyí tó ti pọ́n òtútù burúkú ló mú gbogbo lọ́ba ká wa ń gbogbo ẹ̀ bá yí padà ọba dàbí kóró ọba gbogbo jẹ ọba gbogbo kẹ́ni tó ra àwọn tó ń ti pé gbà tó rà sí àsìkò tó yẹ náà ni nítorí pé ó ti ń pa ọtọ́ ọ padà lọ bẹ́ni tó ta fún kọ́ dáwọ́ rẹ̀ padà fún lábẹ́ òfin ọlọ́run torí pé lódodo àsìkò tó yẹ lọ́ra ṣùgbọ́n àsìkò tó ní pọ́ọ̀bù ti lẹ́dà kì í sàsìkò tó lọ títí ìjọ mẹ́rin méjì ìjọ mẹ́rin méjì ọ̀sẹ̀ kan náà ní àtijọ́ kan so tírú rẹ bá wá tẹ̀lẹ̀ sírú àwọn èso kò sí tó burúkọ lọ bẹ́ni tó ta fún kọ́ dáwọ́ padà fún tọ́ba ajẹ́ pé àwọn èèyàn ní kọ́ àwọn náà dáná sun náà dáná kọ fún àwọn wẹ́mọ́ àwọn ń àwọn ń wọn wá dáná sun gbẹ iná wa jójójójójójó ojú gbogbo àwọn igi yìí ọba gbogbo igi jẹ ọtọ sẹni tó rà kó ló ń ọ̀rà mọ́ àbó ń rà kó lọ ni dáná sun gbẹ pé wọn wọn a máa dáná sunlé wọn lé gan látàrí ìjẹkújẹ ẹran atán lọ́jà ni tóbi wá jẹ́ kó kété ni ka òkété ti jẹ́ kí ni bẹ́ẹ̀ ní òkété ga tó ń jẹ oúnjẹ kújẹ tí wọ́n sì ń wí lẹ́rọ̀ ọ̀pọ̀lọpọ̀ ọ̀gbọ́ má ma kújẹ fan jọ sínrin má jò kété náà nù ní ìsìn oríṣiríṣi táwọn ńlá máa ń wọn ni kìnnìkan ìgbóná ọ̀bọ kìnnìkan ìgbóná èkúté ìgbóná ọ̀pá ló ẹni pẹ́ lómi tó ọba gbọ́n torí ọlọ́run yọ gbọ́n torí kí nǹkan ọmọ sí o torí ẹ̀ lábẹ́ òfin ọlọ́run ọba gan ti jẹ́ ní mímà jẹ ọbọ̀ ti jẹ́ ní ni lábẹ́ òfin ọlọ́run nítorí pé gbogbo ẹranko abẹ́yàn gan ọlọ́run ọba ṣe jíjẹ rẹ̀ o bàbá ìlẹ̀ baba jẹran ìyá ìlẹ̀ má jẹran wọn lọ́rọ́ ń bá oúnjẹ kújẹ pé bàbá ẹranko wọlé ti parí lónìí kò sí gbogbo ẹranko làwọn ti parí ẹran wọlé wàá ti jẹ lónìí kò sí gbogbo ẹran làwọn ti jẹ oúnjẹ kú jẹ lábẹ́ òfin ọlọ́run àwọn ẹranko gbogbo kọ́lọ́kọ́ ká jẹ gẹ́gẹ́ bá a ti ṣàlàyé ṣàlàyé ṣàlàyé táàsì tó ní yé ṣàlàyé torí bọ́ yẹ nìkan bẹ tó létí tó wọ́n gbọ́ tí ó dínà sí tọ́lọ̀ ń sèlé wọ̀. anabi sallallahu alaihi wa sallam naha an kulli dinarin min as-sibaa' وعن كل ذي مخلب من الطير gbogbo ẹranko abidjan tó di abẹnyàn gan anabi la gbọ́dọ̀ jẹ haram bẹ́ẹ̀ ni gbogbo ẹyẹ abẹ kanna fi ṣọdẹ ìwọ ni ká jẹ gbogbo ilé agbọ́dọ̀ jìnnà sí ká ṣọ́ra ẹran kínní ẹran kínní fúlọmọdé àjẹjẹkújẹ lẹ́yìn ẹlẹyìí báyìí lábẹ́ òfin Ọlọ́run ọba wa kọlà kátà kan bẹ tó ń pè ní òun náà ní ká ta èso bí àgbàdo tó ń bẹ lára kúkú rẹ̀ ká wá tà pẹ̀lú àgbàdo míì tó ṣe pé a ti bókù lára kúkú rẹ̀ ká fi ṣe pààrọ̀ eléyìí ọ̀tọ̀ lábẹ́ òfin ọlọ́run nítorí pé aburú méjì ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ aburú alákọ̀ọ́kọ́ òun náà ní aljahala aburú kejì ní arriba aljahala òun náà ní bí àmà ṣé èyí tá a fẹ́ fi tara wọn èyí tí wọ́n dọ́gba àbí wọn dọ́gba iye àgbàdo tí ń bẹ lára pàtàkì àti kà sọ́dọ̀gba pẹ̀lú ìta àti kátà ń fi múlò wọn pé tá a bá kà náà kó lára kúkú rẹ̀ yọ̀ dọ̀gba hàn nítorí pé nígbà tó náà bá ti yé pé ọgbẹ́sán dáadáa iye tá a ń kó lè ṣòro ó lè dín sí i bákan náà ní dídára ìṣojú tó ń bẹ́ńbẹ́ ṣé ìdá àti kátó ti wà ńlẹ̀ tá a fẹ́ fi gbá mọ̀ ọlọ́dà jù ní àbí ìtì ń bẹ lára òkú rẹ̀ bákan náà ìbá tó ń bẹ́ńbẹ́ nítorí pé àwọn àgbàdo dọ́gba a sì mọ̀ pé rìbá wọnú àgbàdo a sì sọ pé nínú òfin ṣẹ̀ríyà eléyìí tó de báàbò rìbá òun náà ni pé aṣọ́kò fi ziyadati katahaqquqiha ṣíṣe iyèméjì nípa pé sólé àbí òlè ọ̀dà bí ìgbà tó ṣe pọ̀ dájú ni torí ẹ̀kọ́ kọ́ wá fi àgbàdo eléyìí tó ti wà nínú àpò kó fi gbá pààrọ̀ eléyìí tó wà lóko tá a ti kà kọ̀tọ̀. bẹ́ẹ̀ náà ni bẹ́ẹ̀ yọ̀ọ́ mùsàbẹ́nà bẹ́ẹ̀ yọ̀ọ́ mùsàbẹ́nà òun ìwọ ni wọ́n ń pè ní àlùmùsàbẹ́nà òun náà ni kata dẹ́bínù ti ń bẹ lórí igi rẹ̀ pẹ̀lú dẹ́bínù míì eléyìí ti ń bẹ ńlẹ̀ẹ́lẹ̀ tá a ti ká kata pẹ̀lú dẹ́bínù tó ti gbẹ káfí ẹ̀fọ́ káfí gba pààrọ̀ ẹ̀gbẹ́ dẹ́bínù ẹ̀gbẹ́ dẹ́bínù àwọn wọn ọ̀run láti gba pààrọ̀ pẹ̀lú èyí tí ó sì wà lára di eléyìí náà sọ lábẹ́ òfin ọlọ́run àá ó ti yé wọn náà kò yàtọ̀ sí bẹ́ẹ̀ al-muhaqala bó tilẹ̀ jẹ́ pé al-muhaqala ò ní ṣe pẹ̀lú àwọn oúnjẹ wóró ni al ò ní ṣe pẹ̀lú àwọn èso ni gẹ́gẹ́ bíi dẹ́bínú gẹ́gẹ́ bíi al-ina wọn náà ti gbọ́ fíkìrì yẹn nìyẹn al àti al ọ̀nà kan náà ni wọ́n rìn wọ́n ní í ṣe pẹ̀lú pé ká fi nǹkan kan fi gba pààrọ̀ nǹkan kan tó jórísì irú rẹ̀ ṣùgbọ́n nígbà tó ṣe pé ọ̀kan nínú owó méjèèjì òun ti wà lọ́wọ́ àti káwọn sọ́wọ́ ti pẹ́ ó ti gbẹ ṣùgbọ́n èkejì òun sì tutù òye ń bẹ lára agi àti ìka ọ̀tọ́ láti òfin ọlọ. ìjọba tó tá a bá ní ẹ̀fọ́ ọ̀rọ̀ dẹ́bínú tá a ti ká a sì ní ẹ̀gbẹ́ tàtíkà ìjọ́tọ́ ká fi wọ́n gba pààrọ̀ ara wọn bí kọ̀tọ́ ká fi wọ́n gba pààrọ̀ ara wọn kọ̀tọ́ ká fi wọ́n gba pààrọ̀ ara wọn torí pé dábìnú tútù kò lè padà mú sí ro eŋti ẹ̀gbẹ́ ó mọ̀ tá a bá wọ̀n wọn ni ní ìgbà tí tútù náà bá padà gbẹ ní ti tá a bá wọn tútù tá a níye múdù báyìí sí múdù ìgbà tí tútù náà bá padà gbẹ ọmọ ní tóye tó tó má nìsín kò ní tóye tó tó má nìsín mo rò pé ìgbàgbé òfin tá a fi sílẹ̀ yẹn nípa àríbà aṣọ́kò fi ziyadati kàtà àkókè ha ká máa ṣe ìméjì nípa pé tó lé àbí òlè ó dàbí ìgbà tó lé dájú sákàlì tó eléyìí jẹ́ báwọn. tó bá wá dé kí ẹ̀fọ́ ó ń bẹ lórí igi a sì ní tútù a ní ẹ̀gbẹ́ tó ń bẹ ńlẹ̀ẹ́lẹ̀ tá a lè fi gbá wọn. àti sọ ikú kọ̀tọ́ ká nítorí pé eléyìí la pè ní kíni bẹ́yì ọlùmọ̀ọ́sà bẹ́ẹ̀ kọ̀tọ́ ṣùgbọ́n ṣẹ̀rí àti àyọkúrò ọ̀kan nínú bá a ti ṣe lè ta dẹ́bínù tó ń bẹ lórí igi pẹ̀lú ìtọ́wà wọ́n pè léyìn ní bẹ́yì ọ̀làárọ̀ bẹ́yì ọ̀làárọ̀ òun náà ni ikú ká fojú sun àwọn dẹ́bínù tútù tó ń bẹ lórí igi pé wọ́n tó báwò. ká wá fi ẹ̀ńtà rò pé ọ̀hún ẹ̀yìn ká fi dì nínú dẹ́bìnù tó ti gbẹ ilé ìta nílẹ̀ pẹ̀lú májàmú pé ẹ̀ńtà fẹ́ rà yẹn kò gbọ́dọ̀ ju hamsatu awusukula kò gbọ́dọ̀ ju hamsatu awusukula tó hamsatu awusukula yẹn ó jẹ́ ẹgbẹ̀rún kan àti ọgọ́rùn-ún méjì múdù irú múdù tá a máa fi yọ zakatu fún ọ̀nà ni hamsatu awsat torí pé alwusku sittuna sa'a wa sa'u arba'atu amdadin bi muddi nabi sallallahu alayhi wa alihi wa sallam. tó tẹ́lẹ̀ ń bá yé eléyìí ni bẹ́ẹ̀ ọ̀la ọ̀rọ̀ ayé wọn yọ kúrò wọn ní kí ló dé wọn ní ó sì ṣe kó dẹ́kun ẹni tó fẹ́ ra ẹ̀fọ́ ọ̀rọ̀ pẹ̀lú ẹ̀gbẹ́ yìí tí wọ́n fi ṣe àyọkúrò tiẹ̀ kó náà jágbẹ́ ṣùgbọ́n lọ́dún yẹn dẹ̀bínú tiẹ̀ ò so dáadáa ó sì ń bùkátà láti kó ẹ̀fọ́ ọ̀rọ̀ dẹ̀bí nù lọ lé fáwọn ìyàwó àtọmọ káwọn náà lè ba àrí jẹ yọ wá fi ọ̀kan nínú àwọn ọ̀rẹ́ rẹ̀ tó jágbẹ̀ pé káwọn ṣe pàṣípààrọ̀ rẹ̀ wọ́n ṣe àyọkúrò rẹ̀ torí pé òfin kì í fẹ̀fẹ̀fẹ̀fẹ̀fẹ̀ kọ́mọ́ ní àyọkúrò لكل قاعدة كلية استثناءات ìtumọ̀ rẹ̀ nù ìtumọ̀ lárúbá tó mọ sọ̀n náà mo ti kọ́kọ́ sọ yorùbá tó bá jẹ́ báwọn eléyìí jẹ́ báwọn tọ́. ọ̀pọ̀lọpọ̀ àlàyé mi eléyìí tó so yìí pé ọgbọ́ ọ̀kọ̀ọ̀kan nínú táwọn yẹn lọ so náà ni yọọ fà tó fi lọ wá mà tó fi lọ lè tó fi lọ wá mà kéde pé bá rẹ́díò náà ni ọjà afa ọ lọ wá mà eléyìí ọmọ àti ọlójú kòkò bá ah, ọmọ yẹn náà wá mà ń lọ ọmọ yẹn náà wá mà ń lọ tó òdo tó òdo tó máa tara jẹ tó jẹ kó ọmọ gbẹrẹgbẹ tó ní iṣẹ́ kankan tó ń fi kí o ṣe é dùkọ́ ọ̀rọ̀ báwọn èèyàn ṣàdúrà lọ ọdẹ lọ kọ́ mà ẹbẹ́ yìí jẹ́ bó ti ṣe jẹ́ lábẹ́ òfin ọlọ́wọ́n bá wa kọ̀tọ́ kàtà oríkèé yẹn àbí nǹkan kan nínú ara èèyàn kọ̀tọ́ kàtà ọ̀ kátó kú àbí lẹ́yìn kú ọ̀ náà fọ̀sẹ̀ ara èèyàn sí fún títà bóyá kátó kú àbí kú wa. ó dẹ tí a bá ti wá rí bẹ́ẹ̀ níbikíbi ọba bá jẹ́ yorùbá ọba bá jẹ́ ọba kò bá jẹ́ ti ibo wọ́n tàyàn wọ́n tàyàn tútù wọ́n tàyàn lẹ́ẹ̀gbẹ́ haramu ni kò tàyàn haramu ni kò tàn kankan ọ wa ti mọ̀ pé fún títà òun sì ní fẹ́ gbọ́ kápẹ́ tà kí ló wá sí tó pé títà ni wọ́n yàn a kì í táyà lẹ́yìn ikú rẹ̀ wọ́n yìí sì tàn kankan nínú ara èèyàn kó tó kú wọ́n yìí sì tàn kankan nínú ara èèyàn lẹ́yìn ikú rẹ̀ ọjà bó ti ṣe jẹ́ ọlọ́run ọbẹ̀ ọ̀họ́ ẹ̀ tiẹ̀ nínú àzókò ní táwọn fi máa ń rẹ̀ sọ̀rọ̀ rẹ̀ nínú tọ́kà ó kan láti fi gba ẹ̀mí ìtumọ̀ táwọn tó máa ń sọ bẹ́ẹ̀ náà àwọn tó mọ̀ pé bóyá àwọn orílẹ̀-èdè ká tó wà láyé tó pé ara èèyàn ni wọ́n tún máa lò tí wọ́n máa lò gẹ́gẹ́ bí àgúnmu àgúnsóògùn àgúnmọ́sẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àgúnjẹ ìyàpá ta ìlànà ìlọ̀wà. gẹ́gẹ́ bí àwọn sọkúsọ ti máa sọ pé káwọn tó dé èèyàn àbí káwọn jẹ́ èèyàn ọ̀ ah, la hawla wala quwwata illa billah ta ni wọ́n wá ń fẹ́ kọ́ jẹ́ wọ́n wọ́n tó jẹ́ èèyàn kó tó jẹ́ èèyàn la hawla wala quwwata illa billah tọ́ba wá ṣẹlẹ̀ bánìkan sọ àárẹ̀ kan tó wọ́n wá ní ìdí nǹkan kan nínú ẹ̀yà ara yẹn láti fi gbálẹ̀ kọ́ má bàa kú ẹ̀rẹ́ bíi kídìnì so wọ́n nídi kídìnrín ara yẹn tọ́lọ̀ ń ṣe méjì fún wa tó jẹ́ pé ọlọ́run ti tún ṣe pé ìyẹn lè sẹ̀mí pẹ̀lú ẹyọkan wọ́n wá nídi ẹyọkan fún ẹnìkan tí méjèèjì tiẹ̀ tó ti sọ sẹ́lẹ̀ lọ́dọ̀ ẹnìkan tí méjèèjì tiẹ̀ sì ń ṣiṣẹ́ dáadáa. tọ lábẹ́ òfin ọlọ́run ń ṣe lọ́yẹ tí méjèèjì tiẹ̀ ń ṣiṣẹ́ dáadáa rẹ̀ kó gun ẹni tí ń bùkátà ẹ̀yọ̀kan nínú rẹ̀ lọ́kàn nínú tiẹ̀ ni kì ṣe pé kọ́tà kò gbowó a kì tà nínú ara èèyàn wá wá tá a awa sí wa wá awa tó ṣe àárí àwọn ẹni tí wọ́n ní èyí tó gbádùn méjì wọ́n láwọn ò ní tó lábẹ́ òfin ṣẹ̀ríya kò burú ká sanwó rẹ̀ ìwọ ni káwọn gbowó rẹ̀ subhanallah òfin kàtó òfin mi tún nù kò burú káwọn sanwó rẹ̀ àmì ìwọ ni káwọn gbowó rẹ̀ nítorí pé àwọn sanwó rẹ̀ láti fi gbẹ̀mí lànà ìwọ ni káwọn gbowó rẹ̀ kàn jẹ irú eléyìí ń tọ́wọ́ abẹ́rẹ́ fún wa nínú al-fiqhul islami ó tún pọ̀ jọjọ kò burú ká sanwó rẹ̀ tó ń ti fi pọ̀ tọ́kára. àmì ìwọ̀ ni káwọn gbowó rẹ̀ tẹ́lẹ̀ yìí jẹ́ báwọn. yẹn ni pé àtàwọn tí wọ́n náà báyọ̀ àbí káàrà á sanwó rẹ̀ náà á máa àforíjì ṣùgbọ́n ẹni tó gbowó rẹ̀ ni kò jẹ́ ni kò gbà. tọ́ba wa alhamdulilayi rabil alamin fún dáadáa láti ń léèyàn lò wọ́n bá a sọ̀rọ̀ nípa àwọn nǹkan tó ntọ́lọ́ ìṣẹ̀lẹ̀tọ̀ kájẹ wọ́n sàlàyé fún wa ẹ̀jẹ̀ sọ̀rọ̀ àwọn kájìnà níbi kájìnà kúrò níbi jẹkújẹ torí pé àbádé rẹ̀ a máa lágbára kọlọ́ba kó sọ wá ń bẹ̀. bákan náà wọ́n tún mẹ́nu bá fún wa nípa àwọn adọ́jọ́ pẹ̀tù kájẹni tí a máa láàánú ara wa gbogbo àwọn tá a máa ń ta ẹ̀jẹ̀ tá a máa ta kídìní àríkan mẹ́nu bá fún wa ara burú ti ń bẹ́ńbẹ́ ẹja lànà ọmọ ẹ̀dẹ́ àìsàn ara kọ́mọ̀ ìsàdéhùn fún ẹnì kọ̀ọ̀kan wa eléyìí tí ó bùkátà pé ká lọ mọ wá orí kíkan wa kó tó di pé a lè ṣe ẹ̀mí ẹ̀jẹ̀ àgbìyànjú ká kèsà rẹ̀ mẹ́jẹ̀ àtàyàn kan lóye ara wa èló lọ́lọ́run gbà lọ tiwa náà kó tó di pé ọlọ́run bá fún wa káàrí pé rọrùn ọlọ́run bá fún wa ẹ jẹ́ káwa náà láàánú kọ́nà bá kó ṣe àwọn ẹnì kọ̀ọ̀kan wa ibà ní àdúró sí ní alẹ́ tòní ẹ jẹ́ àpàdé àwọn olùgbọ́n wa dédé àsìkò yìí ní ọjọ́ mẹ́jọ kọ́lọ́sọ àjọ ọjọ́ mẹ́jọ lọ́wọ́ assalamu alaikum warahmatullahi wabarakatuh